Pulp, Canny tissue paper is purely natural, created with high quality products. Delicate and impeccable in every detail, only worthy of your extraordinary taste. It can be used indoors, in the kitchen, outdoors, in the cars, and restaurants and bars. It can also be used as a sanitary towel for ladies in the case of an emergency, and it is totally safe to use for babies. Today, Adibawale Oludotsu Nigeria Limited boasts of modern factories, world class production equipment, industry leading production technology, and high quality raw materials materials. You can locate us at Kilometer 14, Lagos Abeokuta Expressway, opposite Obasanja Farm. To be a distributor, please call Corriere on 0703 065 4058 or 0805 828 5090 for more information. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. fresh fm lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọmọ ń bá yá ìjà Ṣàngó lónìí fresh fm jẹ́ ní kó máa lómi kó. tẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀ o. orin ẹgbẹ́ dunu tó jẹ́ ti ń gbèsè gan-an ni. Oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. bẹ́ẹ̀ni o. one oh seven point nine máa ní ẹyin sí i. máa ní ẹyin sí i o. fresh fm ló folo kété. ló folo kété. ó kilẹ̀ falafala. falafala ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́rẹ́dì gbọ́ngbọ́n ṣì tó ṣe ti bí ìwúfà sílẹ̀. Fresh 107.9 FM. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan-an. lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ojúmọ́ ẹ tún kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ mọ́mọ́ ló tún Ifẹ̀ ṣètà wíjì tí wàá tún dé ijó jíjó àkàlàmàgbò tí wàá tún dé òkú jíjẹ ẹ tún kú ojúmọ́ ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta òun ló tún dé sétí ìgbọ́yín ẹ kúkú ti mọ̀ wípé kò sí méjì tó gbé lọ́wọ́ àwọn ìròyìn àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé tó ti wá dìròyìn òun la fẹ́ gbé wá sétí ìgbọ́yín ló ní kúlẹ̀kúlẹ̀ pẹ̀lú gbogbo àwọn kókó kòkó kókó bó ṣe ń wọlé ló yàjó ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kàn oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ yẹn jẹ́ ká àwọn yìí ni àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan tó bá wa wá sóde láàárọ̀ yìí mo ní ìwé ìròyìn The Punch mo ní ìwé ìròyìn The Guardian ìwé ìròyìn Daily Independent ìwé ìròyìn Leadership ìwé ìròyìn Premium Times ojú òpó ròyìn pen pushing ojú òpó ròyìn Traffic Reporter àti ìwé ìròyìn Platform Times. ẹ jẹ́ ká wo àwọn kókó kòkò kókó tó bá wa wá sóde láàárọ̀ yìí àwọn kókó kòkò kókó tó bá wa wá sóde láàárọ̀ yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ wò ó nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ṣé kò sí ẹni tí eṣinṣin fẹ́ gbè bí kì í ṣe légbò wọ̀nyí ni ìdí pàtàkì tí àwọn táyàn sípò òṣèlú ṣe gbọ́dọ̀ máa ṣe légbè tàbí kí wọ́n dúró ti pọ́n sẹ́yìn Buhari o Fẹ́mi Adésínà ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí náà ni mo tún ti rí eléyìí o tó ń sọ wípé ọ̀kan náà ni kọ́hùn kọ́hùn kọ́hùn ìyẹn ni wọ́n sọ wípé kódà ẹgbẹ́ òṣèlú yòówù tó bá ti jáwé olúborí níbi ètò ìdìbò lọ́dún 2023 òun ni màá fi ọ̀rọ̀ ìkíni ikú oríire ṣọwọ́ sí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ buhari ọ̀nàchì òun ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn pọ́ǹtì yẹn náà ni mo ṣì wà ìròyìn ló tẹ síbẹ̀ gan o kí n kọ́kọ́ gbọ́ tinú tẹ̀yìn kí n tó lọ sápá bòmíì nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí náà ni mo ti rí eléyìí tó ń sọ wípé ṣé bó bá ti yá kì í tó pẹ́ mọ́ lẹ́yìn ìpùkẹ́ iṣu rírodó báyìí lọ́kàn lórí ètò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2022 Oyètọ́lá bẹ̀rẹ̀ ìpolongo ètò ìdìbò lóníràbájì gan ó sì ṣe ìlérí láti kọtí ọ̀gbọ́n yìí ó ṣèlérí láti ṣe lòdì sí rígìn ìyẹn pé à ń rọ sí i à ń dà á sí i màgòmágó lẹ́ka ètò òṣèlú nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun náà ló wà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí náà ni mo ti rí eléyìí o tó ń sọ wípé kọ̀ǹkọ̀ jáde lódò ó lára òní òyà kò sẹ́ni tó lè sọ pé ara ò yá àfẹni tó bá dé sàlẹ̀ odò níbẹ̀ ni mo ti rí eléyìí tí wọ́n ń jẹ́ kó di mọ̀ pé ní báyìí o ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ṣe àyẹ̀wò ọ̀rẹ́kíniwín fún àwọn adíje sípò ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers àwọn mọ́kàndínláàádọ́rùn wọ́n sì sọ pé ètò náà ìrọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ òun ló lọ o láìsí fàákàjà àbí lọ́gbọ́lọ́gbọ́ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí náà ni mo ti rí i nínú ìwé ìròyìn punch náà ó ní mo tún ti rí eléyìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí o ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti yanjú ìyanṣẹ́lódì alágbára tí ẹgbẹ́ asuu tí wọ́n gùn lé ní tòǹtì àwọn òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ gbogbo níṣe nígbà tó jẹ́ pé àjẹ́lẹ̀ sísan àwọn àjẹ́lẹ̀ owó ọlọ́kan òun ló jẹ́ pé ní báyìí ètò gbogbo ó ti bẹ̀rẹ̀ ń bẹ̀ ló ní ràbájì gan nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun ni mo ti rí nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí àkọlé kan náà tún rèé ń bẹ̀ tó ń sọ wípé ẹni fẹyẹ létẹ̀lúdó ló fẹ́ kí lù ó tò ẹni fẹyẹ gàtẹ̀lúdó ló fẹ́ kí lù ó tù nínú wéròyìn pen tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí àkórí yìí tó sọ wípé buhari buwọ́lu àbádòfin adíyelófò lẹ́ka ètò ìlera wípé kò di mímúlò nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí ni mo ti rí nínú ìwé ìròyìn yẹn náà ni mo tún ti rí eléyìí tó ń sọ wípé arákùnrin kan màrè tó fi ìyàwó rẹ̀ tó ń tí ọmọ tó fi wọ́n ṣòwò ẹrú owó nọ̀bì ó ní kíyàwó kó máa lọ sí orílẹ̀-èdè míì láti lọ́ọ́ ṣe owó nọ̀bì nígbà tó jẹ́ pé ọmọ tí arábìnrin náà tó fi sákóló rẹ̀ nígbà tó rìn àjò lọ wọ́n ló ti tà á èèlò ló tà á báwo ni iṣu ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ ẹ mú kàlẹ́ tówó kẹ́ mú kàlẹ́ tọmọ kẹ́ ẹ máa bá wa bọ̀ nínú ìwé ìròyìn pen tó jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn pen yẹn náà ni mo ti rí eléyìí tó ń sọ wípé ibi ẹ̀kú eégún bá jóná sí urunrun kì í tọ́ ń bẹ bọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Deborah Deborah Samuel tí wọ́n pa nípakúpa wọ́n ní ẹgbẹ́ àwọn obìnrin kan rèé o ni wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn alágbára nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí wọ̀nyí àtàwọn míì la máa lórí ọ̀fẹ́ àti máa ṣọ̀rẹ́ kíni wí ẹ̀ túṣu désàlẹ̀ kòkò lórí ẹ̀ lórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ dárapọ̀ pẹ̀lú wa lójú òpó facebook yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́fí máa wá ketekete à ń padà bọ̀. Ọ̀làwálé Olúdọ̀sùn Nigeria Limited ń wá alágbàtà fún Kani tissue paper jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kí ni à ń pè ní Kani tissue paper gan-an Kani tissue paper jẹ́ bébà ìnuwọ́ ìnujú obìnrin tún lè lò láti fi ṣe nǹkan oṣù pàápàá torí pé ó funfun pin ó kì í lọ́wọ́ ó ní gbọ́ọ̀rọ̀ ó sì ní pẹlẹbẹ tí ó ṣe é lò nínú ilé ìdáná nínú ọkọ̀ ibi ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohunkóhun tí a bá fi Kani tissue paper nù ṣíkún ni yóò fà á mu kì í túká yángányángán nítorí pé àṣejáde látara igi tí kò ní èròjà apanilára nínú Kani tissue tissue paper a tún lè fi nu ìdí tàbí ẹnu fún ọmọdé ó dára lọ́pọ̀lọpọ̀ fún lílò nínú ilé àti òde ẹ lè kàn sí wa ní kìlómítà fourteen Lagos Abẹ́òkúta express ní ìdojúkojú oko Ọbásanjọ́ tàbí kí ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero three zero six five four zero five eight tàbí zero eight zero five eight two eight five zero nine zero èrè gọbọi wà fún ẹnikẹ́ni tí ó bá jẹ́ alágbàtà fún kání tissue paper kàn sí wa lónìí kí ìwọ náà tọwọ́ ìfàbọnu. ọ̀rẹ́ àfàìmọ̀ kó má jẹ́ àwọn àmì tí mò ń róye ẹ̀. nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. karaw máa ta mi bíi pé mo fomi atapara. ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. ara ó máa yún mi pabambari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. sọ̀rọ̀ fọ̀wá lélẹ́yìí àbí àárẹ̀ ara ni egbògi tó jẹ́ bnc capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta bnc capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà mígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiola way leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jò pharmacy ọbàntòkù iléeṣẹ́ tèmítáyọ̀ tradomedical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ ti lè rí bnc capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. Bye. sórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tá a fẹ́ fi ṣíde ètò tòní òun ló wà nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé a ní bímọ níṣó àgùntàn kó lọ́jẹ̀ níṣọ ewúrẹ́ ìdí nìyí o tí àwọn tí Buhari yàn sípò yóò ṣe máa dúró tepọ́n àbí fi ìgbánú kan ṣe ọ̀já pẹ̀lú rẹ̀ Fẹ́mi Adésínà ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ ilẹ̀lẹ́kùnrẹ́rẹ́ láti rí kà wípé olùdámọ̀ràn pàtàkì lẹ́ka ìròyìn àti ìpolongo fún ààrẹ ilẹ̀ wa Muhammadu Buhari Fẹ́mi Adésínà ló ti kó àlàyé balẹ̀ dígbọ̀dìgbọ̀n lórí ìdí pàtàkì tí ogunlọ́gọ̀ àwa alákòóso àtàwọn tó yàn sípò yóò fi máa fi tójú tẹ̀yìn ìlú tó nǹkan náà ń fọ̀ fi sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ kódà nígbà tó wà lórí àpèrè ìṣèjọba àbí nígbà tó bá tàkọ́ṣọ tó lọ sórílẹ̀-èdè míì ó jẹ́ kó di mímọ̀ wípé hmm, buhari ó bu ọlá iyì àti ẹ̀yẹ fún gbogbo àwọn tó yàn sípò torí náà nǹkan báwo bá kì fún ni àákì fáwọ́ padà wọn wá jẹ́ kó di mímọ̀ adésínà ló ṣípayá nínú àtẹ̀jáde eléyìí tó pe àkórí rẹ̀ ní àárí gbùngbùn bí ìpàdé tí ààrẹ muhammadu buhari tó ṣe pẹ̀lú gbogbo àwọn alákòóso tí wọ́n ń fi ipò sílẹ̀ nínú ìgbìmọ̀ ìṣèjọba rẹ̀ ìyẹn àtẹ̀jáde náà tó fi síta lójú òpó facebook lọ́jọ́bọ̀ àná amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ buhari ló jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ buhari ó bọlá iyì àti ẹ̀yẹ fún gbogbo àwọn alákòóso àtàwọn tó yàn sípò torí náà nǹkan àìdí pàtàkì rèé o táwọn náà tí wọ́n fi ń bu ọlá àti irúfẹ́ iyì ẹ̀yẹ bẹ́ẹ̀ tí wọ́n fi ń bù ú fún nígbà tó wá mú àlàyé balẹ̀ tó ń kó àlàyé balẹ̀ dígbọ́dìgbọ́n lórí àwọn ohun tó ṣẹlẹ̀ nípa bí wọ́n ṣe gba ipò lọ́wọ́ àwọn kan tí wọ́n jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ètò ààbò tẹ́lẹ̀ rí lẹ́yìn tí ààrẹ ààrẹ muhammadu buhari tó bọ́ sípò lọ́dún 2015 ó jẹ́ kó dimọ̀ ìpè kì í ṣe ohun tí ààrẹ fẹ́ràn láti máa gba ipò lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀ tó rí bó ṣe rí láàrin bíi oṣù bíi méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ìdí pàtàkì rèé o tá a fi wò wípé bọ́wọ́ àkàbà bí ò bá ti tókè àjàmọ́ kò sí nǹkan tó kàn ju pé kó padà dígí ìdáná ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ nípa òṣèlú náà òun nìyẹn náà tún gbé wá tó ń jẹ́ kó di mímọ̀ wípé fún ti ètò ìdìbò lọ́dún 2023 orílẹ̀-èdè nàìjíríà á sì lè gòkè àgbà padà Fúnṣọ́ Dòhátì ẹni tó jẹ́ adíje sípò gómìnà òun ló sọ bẹ́ẹ̀ Áríkà wípé ẹnìkan màrè tí wọ́n porúkọ rẹ̀ ní Fúnṣọ́ Dòhátì tó jẹ́ adíje sípò gómìnà lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà a sì lè gòkè àgbà padà gẹ́gẹ́ bá ti ṣe wà ìyẹn bí wọn ò bá fi ọwọ́ rọ ìjọba ìbílẹ̀ àtàwọn ìpínlẹ̀ bí wọn ò bá fọwọ́ rọ sẹ́yìn wọ́n jẹ́ kó di mímọ̀ wípé mm, ó ń ṣàlàyé wípé ẹ jẹ́ ká ti apá bí wò ó láwàárà àwọn ìpínlẹ̀ tí ọba òkè tó fi jíǹkì orílẹ̀-èdè nàìjíríà òun la ti rí ìpínlẹ̀ èkó tó jẹ́ ibi tí ètò ọrọ̀ ajé ibẹ̀ tó rú gọ́gọ́ sí i àti ètò okòwò ó pọ̀ ń bẹ̀ ló ní ṣíṣe ó wá jẹ́ kó ti mọ̀ pé ìpínlẹ̀ èkó eléyìí tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àlùmọ́ọ́nì ètò ọrọ̀ ajé okòwò òun ló lùtẹ̀ síbẹ̀ torí náà nǹkan bá a bá fi ọwọ́ tó gíríkì mú ìpínlẹ̀ èkó láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó ní nítumọ̀ dáadáa tọ́ba òkè tó fi jíǹkì orílẹ̀-èdè yìí ilẹ̀ nàìjíríà lápapọ̀ yóò gòkè àgbà ó dájú ṣáka ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí òun ló mú yẹn wá ẹ jẹ́ kí n padà sínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí tó ń sọ wípé ẹnikẹ́ni àbí ẹgbẹ́ òṣèlú tó bá ti jáwé olúborí sípò ààrẹ lọ́dún 2023 òun ni màá fi ọ̀rọ̀ ìkíni ikú oríire ṣọwọ́ sí o amúgbálẹ́gbẹ́ Buhari Onochie òun ló fi ọ̀rọ̀ náà ló fi síta gẹ́gẹ́ bá a ṣe rí kà lẹ́lẹ́kùnrẹ́rẹ́ wípé hmm, arábìnrin Loretta Onochie olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìkànsíra ẹni àti orí ayélujára ààrẹ Muhammadu Buhari lọ́jọ́bọ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé kò tiẹ̀ sí eléyìí tó kàn ń wò wípé bóyá ẹkùn báyìí òun ni wọ́n gbé ètò ìdìbò ipò sípò ààrẹ àbí tíkẹ́ẹ̀tì apá báyìí òun ni wọ́n gbé sí ẹkùn báyìí òun ni wọ́n fún wípé kó fà á díje sípò ààrẹ kalẹ̀ ó nílé yóò kan òun ó wá jẹ́ kó ti mọ̀ pé ẹnikẹ́ni èèyàn yòówù tó bá ti jáwé olúborí níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 òun lòun yóò fi ọ̀rọ̀ ìkíni kú oore lòun yóò fi ṣọwọ́ sí ó jẹ́ kó di mímọ̀ wípé kì bá ṣe ẹgbẹ́ òṣèlú APC òun ló jáwé olúborí kò bá jẹ́gbẹ́ òṣèlú PDP òun ló jáwé olúborí ẹnikẹ́ni yòówù tó bá ti jáwé olúborí ń bẹ̀ òun lòun yóò fi ọ̀rọ̀ ìkíni kú oore lòun yóò fi ṣọwọ́ sí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ bẹ́ẹ̀ ò bá gbàgbé amúgbálẹ́gbẹ̀ẹ́ náà òun ló jẹ́ pé ààrẹ Muhammadu Buhari ló fi orúkọ rẹ̀ ṣọwọ́ tó sì jẹ́ pé lẹ́yìn rẹ̀yìn wọ́n padà yọ bí ẹni yọ jìgá nígbà tí wọ́n fẹ́ lòmíì tí wọ́n fi rọ́pò rẹ̀ nígbà tó wá ń sọ̀rọ̀ síwájú sí i ó ń kan mi nù wípé lásìkò yìí nǹkan òǹfararọ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ àlùfàǹṣá tó sì jẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà èmi ni ti paul èmi ni ti apollo ó ń ṣẹlẹ̀ ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè ìṣèjọba ẹnikẹ́ni èèyànkéèyàn eléyìí tó bá ti jáwé olúborí ẹ jẹ́ ká gbárùkù tí kájọ ṣe fáǹfààní gbogbo orílẹ̀ nàìjíríà lápapọ̀ kì í ṣe ká máa sọ pé lágbájá báyìí báyìí là ń ṣe ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan ṣoṣo lódìdí bí ọmọ owó alágbẹ̀dẹ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun ló mú wá nínú ìwé ìròyìn punch yẹn náà látún ti rí eléyìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé fún ti ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2022 Oyètọ́lá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti padà sórí àpèrè ìṣèjọba lẹ́ẹ̀kejì pẹ̀lú ṣíṣe lòdì sí màgòmágó ètò ìdìbò òun làkọlé ìròyìn tọ́wọ́ mi túbà níbi tá a ti rí kà ń bẹ̀ lẹ́lẹ́kùnrẹ́rẹ́ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́jọ́bọ̀ àná ló ti bẹ̀rẹ̀ ètò ìpolongo sípò gómìnà lẹ́ẹ̀kejì lójú ọ̀nà àti ṣe lòdì sí ọ̀rọ̀ wípé à ń rọ sí i à ń dà á sí i ìyẹn rígìn màgòmágò àṣẹ ètò ìdìbò tó ní kọ́nùkọ́ lọ́jọ́ kẹrìndínlógún oṣù keje ìyẹn ètò ìdìbò gómìnà tó fẹ́ wáyé ń bẹ̀ nígbà tó ń bá wọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú náà sọ̀rọ̀ lágbègbè kan tí wọ́n pè ní ilé ifẹ̀ oyetola lásìkò ìrìnàjò àbẹ̀wò sí ọ̀ọ́nì tilé ifẹ̀ ọba adéyẹ ògúnwùsì ní ààfin rẹ̀ òun ló jẹ́ kó di mímọ̀ wípé bẹ́ẹ̀ bá tún dìbò yàn mí lẹ́lẹ́kejì n ó jẹ́ kí àyíká tó rẹwà fún okòwò ṣíṣe àti láti taburú jí ìpínlẹ̀ náà láti taburú jí okòwò rẹ̀ jí ó ní gbogbo eléyìí lòun yóò fi sí ojúṣe bákan náà òun ló wáá fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ wípé ẹkú ti mọ̀ wípé pé fàákàjà lọ́gbọ́lọ́gbọ́ àti rúgùdù ó máa ń wáyé lásìkò tí ètò ìdìbò tó bá ń fẹ́ jẹyọ ó wá jẹ́ kó di mọ̀ wípé lásìkò yìí o bèbí ti ṣẹ́jù ohun gbogbo ti yí padà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ pé wọ́n fẹ́ rọ̀ sí i àbí màgòmágò lásìkò ètò ìdìbò ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ̀yin náà ẹ darapọ̀ pẹ̀lú wa lójú òpó facebook yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta à ń tẹ̀síwájú. Ọ̀làwálé Olúdọ̀sùn Nigeria Limited ń wá alágbàtà fún Kani tissue paper jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kí ni à ń pè ní Kani tissue paper gan-an Kani tissue paper jẹ́ bébà ìnuwọ́ ìnujú obìnrin tún lè lò láti fi ṣe nǹkan oṣù pàápàá torí pé ó funfun pin ó kì í lọ́wọ́ ó ní gbọ́ọ̀rọ̀ ó sì ní pẹlẹbẹ tí ó ṣe é lò nínú ilé ìdáná nínú ọkọ̀ ibi ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohunkóhun tí a bá fi Kani tissue paper nù ṣíkún ni yóò fà á mu kì í túká yángányángán nítorí pé àṣejáde látara igi tí kò ní èròjà apanilára nínú Kani tissue tissue paper a tún lè fi nu ìdí tàbí ẹnu fún ọmọdé ó dára lọ́pọ̀lọpọ̀ fún lílò nínú ilé àti òde ẹ lè kàn sí wa ní kìlómítà fourteen Lagos Abẹ́òkúta express ní ìdojúkojú oko Ọbásanjọ́ tàbí kí ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero three zero six five four zero five eight tàbí zero eight zero five eight two eight five zero nine zero èrè gọbọi wà fún ẹnikẹ́ni tí ó bá jẹ́ alágbàtà fún kání tissue paper kàn sí wa lónìí kí ìwọ náà tọwọ́ ìfàbọnu guy guy abeg make i run use your phone. shey you wetin do your cloth line na. baba calm down na no be this na wahala dey stress you. you know say as i leave my line cloth that be plenty bonus. Yeah. yes. once you leave your line you know say cloth go give you like twenty thousand naira bonus. twenty thousand. twenty thousand naira bonus dey eh, after you don leak am. yes. guy take your phone i dey go leave my nia na eh, now. Yeah. this bonus now for both new and existing customers So. Oh. unlimited. ṣì ń tẹ̀síwájú lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tá a fi ń tẹ̀síwájú òun ló gbé wa lọ ṣẹ́ka ètò ẹ̀kọ́ tó ń jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ wa ti ń gbé ìgbésẹ̀ láti yanjú ìyanṣẹ́lódì alágbára ti ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì asuu gùnlé tó ń ti àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gbogbo nìṣe polytechnic nígbà tí wọn yóò bẹ̀rẹ̀ sí ní sọ àwọn àjẹmọ́nú tó ń ti àjẹ́lẹ̀ ọlọ́kọ̀ òjọ̀kan tí wọ́n jẹ̀ wọ́n gẹ́gẹ́ bá ṣe rí kà ń bẹ̀ lẹ́lẹ́kùnrẹ́rẹ́ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ló ti bẹ̀rẹ̀ ètò sísun àwọn àjẹ́lẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́ náà lábẹ́ àti bàbà ẹgbẹ́ tí wọ́n pè ní àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ gbogbo nìṣe polytechnic àti ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ yunifásitì lójú ọ̀nà àti yanjú ìyanṣẹ́lódì alágbára àti ẹgbẹ́ méjèèjì tí wọ́n gùn lé gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe sọ ò ní olórí àpapọ̀ fún ẹgbẹ́ asup ìyẹn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ gbogbo nìṣe dókítà anderson ezeibe àti alága ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì asu ẹ̀ka ti ilé ẹ̀kọ́ Federal University of Technology Minna dókítà gbọ́láhàn bọ́lárin òun ló fi di eléyìí múlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ ọlọ́kan òjọ̀kan ọlọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú Àbújá lọ́jọ́bọ̀ àná bẹ́ẹ̀ ò bá gbàgbé ṣáájú àkókò yìí òun ni ìwé ìròyìn Punch ló ti jábọ̀ wípé ẹgbẹ́ olùkọ́ méjèèjì òun ni wọ́n wà lẹ́nu ìyanṣẹ́lódì látàrí pé ìjọba ìjọba àpapọ̀ ó ń ṣe ti padànrin lórí ìbéèrè wọn lára èyí tá a ti rí sísan àjẹ́lẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ yíyọ̀ǹda owó àgbéǹde ètò ẹ̀kọ́ àtàwọn nǹkan míì nígbà tí ẹgbẹ́ asuu ní tirẹ̀ òun bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì alágbára lọ́jọ́ kẹrìnlá oṣù kejì ọdún 2022 bákan náà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gbogbo nìṣe àwọn wà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́sẹ̀ méjì nígbà tó wá ń fìdí sísan owó náà múlẹ̀ lọ́jọ́bọ̀ àná Ezeibe òun ló jẹ́ kó di mímọ̀ wípé aláàtì ó ti ń dùn kíní ọ̀hún ti ń wọlé ló ní yàjóyàjó wọ́n sì ti fi dá wa lójú wípé ìbẹ̀rẹ̀ òun lélẹ́yìí ó ní ìjọba àpapọ̀ tá a nàka àléébù sí tẹ́lẹ̀ wípé wọn jà raburabu ó ní ní báyìí wọ́n ti ń ta pútù o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní san àwọn àjẹ́lẹ̀ owó oṣù àti owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ tó eléyìí tí wọ́n sọ pé àwọn ò ní san nígbà náà wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé ní kété tí wọ́n bá ti sọ ohun gbogbo eléyìí tá à ń béèrè fún tí gbogbo ìbéèrè wa tó ti tó wa lọ́wọ́ kò sí nǹkan tó kàn kọjá wípé kí ètò ẹ̀kọ́ kó bẹ̀rẹ̀ padà ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí lẹ́tì lẹ́lẹ́kùnrẹ́rẹ́ ẹ ká lọ sínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí tó ń ṣàtọ́nà wá sínú ìròyìn kan tó ń jẹ́ kó di mímọ̀ wípé Buhari buwọ́lu àbádòfin adíyelófò lẹ́ka ètò ìlera wípé kò di mímúlò nínú ìwé ìròyìn pemphucin tó jáde láàárọ̀ yìí òun lẹ ti máa rí i gẹ́gẹ́ bá ṣe rí kà wọ́n ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari òun ló ti buwọ́lù o wípé kí ó di òfin èyí àbádòfin eléyìí tó wà fún ètò ìlera adíyelófò lẹ́ka ètò ìlera tí wọ́n pè ní health insurance authority bill tọdún 2022 pẹ̀lú àlàyé pé ìgbésẹ̀ yìí ó jẹ́ gẹ́gẹ́ bí arapa akitiyan ìṣàkóso rẹ̀ láti jẹ́ kí ọwọ́jẹ̀ rìn ètò ìlera agbára tó pójú owó kó túbọ̀ gbìnàyà kó délé dóko fún gbogbo àwọn ọmọ nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin ìwé ìròyìn pọ́ǹchì tó ìwé ìròyìn pẹ́ńpùṣìn tó jábọ̀ síwájú sí i ló jẹ́ kó dimọ̀ pé ààrẹ buhari sọ eléyìí di mímọ̀ lójú òpó twitter rẹ̀ lọ́jọ́bọ̀ àná pẹ̀lú àlàyé pé àbá tuntun náà òun ni wọn yóò fi rọ́pò ó ní wọn yóò fi rọ́pò ìyẹn ti ètò adíyelófò lẹ́ka ètò ìlera tó ti wà ńlẹ̀ tí wọ́n ti ń lò láti two thousand and four wọ́n ní ní báyìí tuntun ti dé lórí rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ buhari ṣe kọ sójú òpó twitter rẹ̀ ó ní gẹ́gẹ́ bí arapa akitiyan láti jẹ́ kí àtúntò tó pin kó dé bá ẹ̀ka ètò ìlera lórílẹ̀ nàìjíríà kí ètò ìlera tó sì pójú owó kó wà fún mùtúmùwà mo ti buwọ́lù wípé kó di òfin ìyẹn ètò àbádòfin ti ètò adíyelófò lẹ́ka ètò ìlera tọdún 2022 èyí tí yóò rọ́pò ẹ̀wọ̀n eh, wọn ni tá a ti ń lò látẹ̀yìnwá ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí ẹ jẹ́ ká padà sínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí wọ́n ní olè kí kó má ṣe lójú fìrí ètò ìdìbò ẹlẹ́gẹrẹmìtì ó ti gbéra sọ láti ẹkùn ìlà oòrùn àríwá wá sí ẹkùn ìwọ̀ oòrùn àríwá o El-Rufai ló ké gbàjarè nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ó nìyẹn wà níbẹ̀ láti rí kà lẹ́lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Kaduna Malam Nasir el lọ́jọ́bọ̀ àdán òun ló ti ké gbàjarè o lórí wípé àwọn ọmọ ẹgbẹ́ alákatakítì Boko Haram àtàwọn míì ni wọ́n ti rápálá wọ ìjọba ìbílẹ̀ méjì lára ìta ti rí ìjọba ìbílẹ̀ Bininguari àti ìjọba ìbílẹ̀ Giwa gbogbo rẹ̀ ní ìpínlẹ̀ náà El-Rufai ló wòye ìpè ìpèníjà tó mì ètò ààbò ilẹ̀ wa lógbólógbò bí omi inú àgbọn lẹ́kùn ìlà oòrùn àríwá ilẹ̀ Nàìjíríà òun ló mà tún ti rápálá o o ló ti rápálá wọ ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àlàyé pé ní báyìí àwọn agbésùmọ̀mí apanilẹ́kúnjayé náà ó ní wọ́n ti fẹ́ kúrò láti inú igbó sambisa ni wọ́n ti fẹ́ ta kọ́ṣọ́ wá sí igbó kìjikìji kan tí ń bẹ ní ìpínlẹ̀ kaduna gómìnà ló sọ̀rọ̀ yìí nígbà tó ń tẹ́wọ́ gba àbábọ̀ iṣẹ́ ìríjú lórí ti ètò ìdìbò abala àkọ́kọ́ fọ́dún 2022 nílé ìj ìjọba ní gbọ̀ngàn kan tí wọ́n pè ní Sir Kachim Ibrahim Government House Kaduna lólùlù ìpínlẹ̀ náà ìròyìn àbábọ̀ ìròyìn láti pàṣẹ alábòjútó lẹ́ka ètò ààbò òun ló ń jẹ́ kó di mímọ̀ alábòjútó lẹ́ka ètò ààbò àti ọ̀rọ̀ abẹ́lé Samuel Arwan òun ló jẹ́ kó di mímọ̀ wípé àwọ̀ èèyàn tó jẹ́ ọ̀tà lé ní ọ̀ọ́dúnrún three hundred and sixty òun làwọn agbésùmọ̀mí àtàwọn alákatakítí ni wọ́n gbẹ̀mí rẹ̀ níbi fàákájẹ lẹ́yàmẹ̀yà àti lọ́gbọ̀lọ́gbọ̀ tó wáyé ní ìpínlẹ̀ náà láàrin oṣù kínní sí oṣù kẹta ọdún 2022 ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ló mú wá ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹgbàá. àdékọ́lá náà fún mi ní káàdì pé ológun ẹgbẹ̀rún náírà twenty thousand lọ́fẹ̀ẹ́ ṣáà ti so nọ́mbà ìdánimọ̀ rẹ nin pọ̀ mọ́ òpó ìpè glo rẹ nípa títẹ star one zero nine hash ó simple gan ni bónọ́ọ̀sì yìí tó káàdì pé ológun ẹgbẹ̀rún náírà twenty thousand ó sì wà fún àwọn oníbàárà tuntun àti àwọn oníbàárà wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Glo Unlimited. thank you padà a ṣì wà lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn eléyìí tá a fi ń tẹ̀ síwájú òun ló wà nínú ìwé ìròyìn punch lẹ́ka ètò ẹ̀sìn tó ń jẹ́ kó di mímọ́ wípé ẹgbẹ́ kánì dúró te pọ́n sẹ́yìn kúmúyì láti ṣe ìsọjí alágbára lẹ́kùn ìlà oòrùn gúúsù pẹ̀lú ẹ̀bẹ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ IPOB láti rọ̀ mọ́ òpó àlàáfíà òun làkọ́lé ìròyìn eléyìí tí ọwọ́ wa tó tún bá ń bẹ̀ gẹ́gẹ́ bá a ṣe rí kà lẹ́lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀ wípé ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra IPOB láti fààyè gba olùdarí àgbà àti òjíṣẹ́ ọlọ́run àgbà tilé ìjọsìn Deeper Life Bible Church òjíṣẹ́ ọlọ́run William Kumuyi wípé kó ṣe ìsọjí alágbára eléyìí tó fẹ́ ṣe ní ìpínlẹ̀ Abia agbẹnusọ fún ẹgbẹ́ CAN Adébáyọ̀ ọ̀làdèjì nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀wé ìròyìn punch ló jẹ́ kó di mímọ̀ wípé bí kúmúyì bó bá lè wá sí ìpínlẹ̀ náà àǹfààní ńláńlá òun ló jẹ́ o tí yóò sì ṣàtọ̀nà fún ìbùkún àtòkè wá fún gbogbo àwọn èèyàn nípínlẹ̀ náà ó jẹ́ kó di mímọ̀ wípé títàjẹ̀sílẹ̀ àti gbogbo àwọn ìpèníjà tó ń kojú ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà àti ní ìpínlẹ̀ náà tó ń ti ẹkùn ìlà oòrùn gúúsù lápapọ̀ òun ló nílò ìdásí àtòkèwá ká fọwọ́ ọlọ́run kalẹ̀ lórí rẹ̀ ká sì ké tọ̀tàn sólùwà wípé kó dákun kó dábọ̀ kó wára wá kalẹ̀ ńbẹ̀ ó ní lára àwọn ìgbésẹ̀ láti fi fọwọ́ ọlọ́run wálẹ̀ lára àwọn ìgbésẹ̀ láti fi ké tọ̀tàn sí olùwà òun lé eléyìí òun ló j lọ́jà o torí náà ẹ fààyè gba òjíṣẹ́ ọlọ́run kúmúyì láti wá ṣe ìsọjí ìta gbangba rẹ̀ wọ́n ní ó ń fèsì sí àtẹ̀jáde kan láti pàṣẹ ẹgbẹ́ ipob eléyìí tí wọ́n fi ń pàrọwà àbí ọ̀rọ̀ àmọ̀ràn sí kúmúyì wípé ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́fà tó ń petepero àti ṣe láàrin ọjọ́ kẹrìnléní oṣù karùn ọdún 2022 sí ọjọ́ kọkàndínníọgbọ̀n oṣù karùn-ún nílùú abá ìpínlẹ̀ abia wípé kó fagilé kó sì ṣe gàyà lórí ẹ̀ náà o nítorí bí ọ̀rọ̀ ètò ààbò bó ṣe jẹ́ gẹrẹmìtì lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀ nàìjíríà ọ̀làdèjì ló wá jẹ́ kó di mímọ̀ wípé ó ṣeni láàánú pé ìpani nípakúpa ọlọ́kan òjọ̀kan òun ló ń jẹyọ lẹ́kùn ìlà òru gúúsù orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n bí gbogbo wa bá a bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè nàìjíríà tọkàntọkàn tó sì jẹ́ pé ìfẹ́ òṣèlú láti gbé orílẹ̀-èdè tá a wà láti gbé lọ sí ìpele tó gàgàrà bí yẹn náà bá wà ń bẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ ìtàjẹ̀sílẹ̀ àti ìgbani nípakúpa ìjọba náà yóò ti kásẹ̀ ńlẹ̀ ṣáájú àkókò yìí ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun ló mú wá ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn premium times tó jáde láàárọ̀ yìí níbi tá a ti rí kà ń bẹ̀ lábẹ́ àkórí tó jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ Buhari gbéra sọ́ ò lọ sí orílẹ̀-èdè United Arab Emirates láti lọ bá wọn ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn kó sì fojú ríjú pẹ̀lú ààrẹ tuntun wọn bẹ̀ òun làkọlé ìròyìn tí mo rí nínú ìwé ìròyìn Premium Times níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ muhammadu buhari òun ló ti gbéra sọ lóbi ti ìrìnàjò àbẹ̀wò sí orílẹ̀-èdè united arab emirates wọ́n ní ààrẹ buhari ó nírètí wà wípé yóò ṣe ìpàdé ìfikùnlukùn àti ìfojúrojú pẹ̀lú ààrẹ tuntun lórílẹ̀‐èdè united arab emirates sheikh mohammed bin zayed al nahyan láti bá a kẹ́dùn nípa tí ìpapòdà àti fífi ipò sílẹ̀ ààrẹ tẹ́lẹ̀ rí ń bẹ̀ eléyìí tí wọ́n pè ní tí wọ́n sọ wípé ó ti fi ipò sílẹ̀ tó sì rebi àgbáǹrè wọ́n ní agbẹnusọ fún ààrẹ Garba Shehu ló fìdí eléyìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ẹtì àná nílùú Àbújá gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Buhari bó ṣe sọ wọ́n ní olórí orílẹ̀-èdè Nàìjíríà náà òun ni yóò tún nọwọ́jà ìkíni kú oríire wá sórí àpèrè ìṣèjọba ni yóò tún nọwọ́jà rẹ̀ sí ààrẹ tuntun tí yóò kí káàbọ̀ sórí àpèrè ìṣèjọba lọ́lọ́kan òjọ̀kan bákan náà ni wọn yóò tún jẹ́ kí iná àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ olómi àti ilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè united arab emirates láti jẹ́ kí àjọṣepọ̀ náà kó lè túbọ̀ gbé bugẹ̀bugẹ̀ kó túbọ̀ rú gọ́gọ́ sí i bẹ́ẹ̀ ò bá gbàgbé ṣáájú àkókò yìí ó ní ààrẹ ló ti fi ọ̀rọ̀ ìkíni kóore ló ti fi ṣọwọ́ sí olórí ilẹ̀ United Arab Emirates náà nígbà tó sì ń fìdí rẹ̀ múlẹ̀ wípé àjọṣepọ̀ lẹ́ka ètò ọrọ̀ ajé àjọṣepọ̀ lẹ́ka ètò òṣèlú àjọṣepọ̀ lẹ́ka ti ètò ààbò yóò tẹ̀síwájú láàrin orílẹ̀-èdè méjèèjì ìwé ìròyìn Premium Times tó jáde láàárọ̀ yìí òun ló mú wá ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹgbẹ́lẹ́ yẹ̀ wò ẹmu tó ṣẹlẹ̀ a lọ wá akọ màálù abiwo gàgàrà méjì epo pupa adìẹ ìbílẹ̀ ẹja ọsàn àti epo bẹntiró fifty litres a ó wá ṣàwọn ètò yẹn a ó máa wá wípé télélẹ̀ awo àfihàn kú fọyangí adíá fún apò gbẹ. ó tó. ṣètòrí omi borehole náà ni gbogbo kátikàti yìí baba landlord má jẹ́ kó lọ ní jìbìtì pé akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ ìyẹn onyx geoservices with advanced technology and precision geophysical equipment onyx geoservices àbá yín gbẹ́ borehole tó ń sun omi gidi ní báyìí ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ wà lórí geoservices survey àti borehole gbígbẹ́ huge discount on drilling and geophysical survey onyx geo services ò lẹ́lẹ́gbẹ́ ẹ kàn sí wa lónìí ládojúkọ mobile filling station oníkólóbó abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six. 234-1993-0806-234-1993. Promo runs till end of April 2022. Onyx Geo Services. Water is life my guy my guy waiting the pass now. <laughs> omo shey you don see the result guy no be small thing No, but trust you na I a1 parallel how you doing <laughs> now fine be fine na so say small house party go dey in place tomorrow jubo kese go dey expect you for yard tomorrow. what time. six pm sharp ah why you dey rush talk now. Eh, see my credit go soon finish my credit go soon finish ni. for this glue economy now your credit dey finish. abeg send me another ten. ah oga speed your meter no need to dey rush your call buy glo sim and when you submit your nin dem go first Summer you up to free twenty thousand naira for voice and data and when you can't even subscribe to glo eleven copper per second now to the make calls for as low as eleven copper per second to all networks e dey available to new and existing subscribers terms and conditions They sha o. glo unlimited. tẹ̀síwájú lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tá a fi ń tẹ̀síwájú ló wà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí tó ń jẹ́ kó dé mọ̀ wípé bomi ò báyìí tí sílẹ̀ kì í ṣe é yọ bọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ̀rí ọ̀nà sùúrù kò ṣe é yọ ní pọ̀ sí bẹ́ẹ̀ ò bá gbabẹ̀ lọ ẹ ó gbabẹ̀ bọ̀ ìròyìn yìí ló ń jẹ́ kó di mímọ̀ wípé ilé ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa ti mú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún láti gbọ́ ọ̀rọ̀ ní kíkún láti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ nípa ẹjọ́ ọjọ́ tí òfin ètò ìdìbò tí wọ́n ṣe àtúnṣe sórí rẹ̀ gẹ́gẹ́ bá ṣe rí kà lóní kúlẹ̀kúlẹ̀ àríkà ń bẹ̀ wípé ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ní báyìí ló ti mú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2022 láti gbọ́ ìgbẹ́jọ́ lóní kíkún lóníràbàdì gan ìyẹnjọ́ kan ti ń bẹ níwájú rẹ̀ eléyìí tó jẹyọ láti pàṣẹ ààrẹ Muhammadu Buhari tòun ti amòfin àgbà pátá nílẹ̀ wa tó tún jẹ́ alákòóso fétò ìdájọ́ Abubakar Malami lòdì sílẹ̀gbọ́n aṣòfin àpapọ̀ ilẹ̀ wa lórí àtúnṣe sí ètò ìdìbò tọdún 2022 ilé ẹjọ́ tó ga jùlọ lọ́jọ́bọ̀ àná òun ni wọ́n mú ọjọ́ tuntun náà lẹ́yìn tí wọ́n ti fi ààyè gba ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers tó ń ti amòfin àgbà pátá ní ìpínlẹ̀ Rivers láti jẹ́ olùfèsì kejì àti ìkẹta òǹdájọ́ Mohammed Datijo òun ló wá ṣe ìsúnsíwájú ìgbẹ́jọ́ náà títí di ọjọ́bọ̀ eléyìí Tombo. lẹ́yìn ọ̀rọ̀ látọ̀dọ̀ agbẹjọ́rò ààrẹ muhammadu buhari latif, fagbemi wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí àwọn méjèèjì ni wọ́n ti kọ́kọ́ igun méjèèjì kan tó ṣẹ̀ ń darapọ̀ òun ni wọ́n ti kọ́kọ́ kọ̀wé ṣọwọ́ wípé àwọn fẹ́ dá sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n títí di àkókò yìí wọn ò gbọ́n lọ wọn ò gbọ́n bọ̀ ṣùgbọ́n ní báyìí ilé ẹjọ́ tó ga jù ti sọ̀rọ̀ wọ́n ti fi àyè gbà wọ́n ìròyìn ẹ̀wà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí nínú ìw ìwé ìròyìn Premium Times ẹ jẹ́ ká fi tẹ̀síwájú lábíà kórì tó ń jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò ó mà ti dẹ o ọwọ́ àwọn iṣẹ́ àjọ elétò ààbò ó ti dẹ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbẹ̀mí àwọn afurasí apanilẹ́kúnjayé àwọn afurasí ajínigbé tí wọ́n sì dóòlà àwọn èèyàn tí ń bẹ nínú ìkẹ́kùn pẹyẹpẹyẹ wọn nípínlẹ̀ Akwa Ibom òun làkọ́lé ìròyìn eléyìí tá a gan ni lẹ́lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bá a ṣe rí kà wọ́n ní ọwọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ilé wa ọ̀wọ́n kejì ní nkọ́wọ̀nkọ́wọ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò ara ẹni láàbò ìlú Nigeria Security and Civil Defence Corps pẹ̀lú gbogbo àwọn àjọ elétò ààbò tó kù òun ni wọ́n ti gbẹ̀mí olórí ẹgbẹ́ apanilẹ́kunjayé àti ajínigbé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Otobong Moses táwọn èèyàn mọ̀ sí Oto Abasi lásìkò tí wọ́n lọ yabò wọ́n níbùbá wọn ti ń bẹ̀ ní Akwa Ibom wọ́n ní igbákejì ọ̀gá àgbà lẹ́ka tó ń gbẹnusọ fún iléeṣẹ́ ológun ológun ọ̀wọ́n kẹjẹ Samuel Akare ló ṣípayé eléyìí fáwọn akọ̀ròyìn wípé lẹ́yìn tí àwọn lọ́gbọ́n agbègbè kan tí wọ́n pè ní Etim Ekpo ìjọba ìbílẹ̀ kan bẹ̀ táwọn lọ́gbọ́n yẹbẹyẹbẹ níbẹ̀ ó ní àkàrà ló ti tú sépò ibẹ̀ làkàrà ti tú sépò fún gbogbo àwọn apanilẹ́kunjayé náà ọ̀gbẹ́ni àkárì tó jẹ́ ọ̀gágun ló jẹ́ kó di mímọ̀ wíkẹ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn ikọ̀ òṣìṣẹ́ ológun náà ni wọ́n ti lóore ọ̀fẹ́ àti rọ́wọ́ tó èèyàn mẹ́ta tí wọ́n jẹ́ ìṣòwò àwọn apanilẹ́kunjayé náà tó sì jẹ́ pé àwọn èèyàn méjì tó wà lákòlò wọn wọ́n ti lóore ọ̀fẹ́ láti dóòlà wọn láti tú wọn sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ síwájú sí i ó ṣípayá pé lára àwọn nǹkan wọn ni eléyìí tí wọ́n lóore ọ̀fẹ́ àti gbà lọ́wọ́ wọn òun láti rí ìbọn ak forty seven ọ̀kadà lónírọ̀ràn pẹ̀lú gbogbo àwọn ohun ìjà ogun tó fi mú àdá tó ń lọ bíi mẹ́sàn-án ọ̀gbẹ́ni àkárì òun ló ṣe pàyà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ ológun akoto àwọn ológun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun làwọn lóore ọ̀fẹ́ láti gbà pẹ̀lú wọn láì yọ àwọn atm káàdì ọlọ́kan òjọ̀kan tó jẹ́ tàwé èèyàn tẹlifíṣàn fáànù lóníranran àwọn dìkódà tòun ti jẹnẹrétọ̀ tó ń lọ bíi mẹ́rin òun làwọn lóore ọ̀fẹ́ láti gbà lọ́wọ́ wọn ìwé ìròyìn Premium Times tó jáde láàárọ̀ yìí òun ló mú wá ẹ jẹ́ ká lọ ṣẹ́ka okòwò àti ọrọ̀ ajé níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà yóò máa pa owó tó jẹ́ bílíọ̀nù méjì owó ilẹ̀ òkèrè wọlé o láti pàṣẹ ìpolówó ọjà láàrin ọdún mẹ́ta Lai Muhammed òun ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ́ pẹ́pẹ́ níbẹ̀ òun láti rí wípé hmm, ìjọba àpapọ̀ ilẹ̀ wa láti ti jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí ètò gbogbo ó ti wà ńlẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ láti mú àyípadà tó pinmirin bá ẹ̀ka ọgbọ́n àtinúdá tó ń ti ẹ̀ka eléyìí tó máa ń sọpọlọ kalẹ̀ láti fi máa jẹ́ kínú àwọ̀ èèyàn kó máa dùn ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bá a ṣe rí kà ń bẹ̀ alákòóso fẹ́tò ìròyìn àti àṣà alhaji lai muhammed òun ló sọ eléyìí di mímọ̀ nílùú àbújá níbi ètò kan tó wáyé látọ̀dọ̀ ìgbìmọ̀ àmúṣẹ́ṣe eléyìí tó máa ń ṣe àyẹ̀wò lórí ọgbọ́n àtinúdá ọlọ́kan òjọ̀kan ó wá jẹ́ kó di mímọ̀ èyí. ìyẹn lai muhammed tó jẹ́ alákòóso fétò ìròyìn àti àṣà ló ń jẹ́ kó di mímọ̀ pé owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà irinwó náírà òun lórílẹ̀‐èdè yìí ń pa wọlé lọ́dọọdún láti pàṣẹ ìpolówó ọjà ṣùgbọ́n kò tó nǹkan kan ṣùgbọ́n ní báyìí o ikọ̀ amúṣẹ́ṣe kan ó ti wà ńlẹ̀ tó sì bẹ́ẹ̀ pé ní gbogbo ìgbà tí ètò tí wọ́n gbé kalẹ̀ bó bá ti kẹsẹ̀ járí tán dáadáa ó ní ní báyìí owó tí wọn yóò máa pa wọlé tó lórílẹ̀‐èdè láti pàṣẹ owó láti pàṣẹ ìpolówó ọjà òní yóò gòkè sí bílíọ̀nù méjì owó ilẹ̀ òkèrè ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun lẹ ti máa rí kà ẹ jẹ́ kí n padà sínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí tó ń sọ wípé ẹgbẹ́ àwọn obìnrin ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lòdì sí bí wọ́n ṣe gbẹ̀mí Deborah Samuel wọ́n ní ẹgbẹ́ àwọn obìnrin kan eléyìí tí kìí ṣe ti ìjọba tí wọ́n pè ní Womanifesto òun ló ti ṣe ìwọ́de lọ́jọ́bọ̀ tó kọjá lórí bí wọ́n ṣe rán omidan Deborah Samuel lọ sọ́run àrèmábọ̀ ìyẹn Deborah Samuel tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìpele ọlọ́dún kejì nílé ẹ̀kọ́ olùkọ́ni ti Shehu Shagari ní Sokoto láti pàṣẹ àwọn kan tínú ń bì lórí ẹ̀sùn wípé sọ̀rọ̀ àlùfàǹṣá nípa ti ọ̀rọ̀ ẹ̀sìn àti sí Ànábì Muhammad ìwé ìròyìn pembushi òun ló jábọ̀ wípé ẹgbẹ́ náà tó kún tinú tẹ̀yìn fún àwọn ẹgbẹ́ obìnrin ọlọ́kan òjọ̀kan àti ẹgbẹ́ ará ìlú tó ń lọ bí ọ̀ọ́dúnrún nínú àtẹ̀jáde láti pàṣẹ dókítà Abíọ́lá Akínyọ̀dé Àfọlábí tó tún jẹ́ ọ̀gá àgbà àti olùdarí ẹ̀ ẹgbẹ́ tí wọ́n pè ní women advocate research and documentation center òun ló wá pè wípé níbi tí nǹkan dé dúró báyìí o ẹ jẹ́ ká ṣe ìkéde pàjáwìrì lórí bí wọ́n ṣe ń gbẹ̀mí àwọn obìnrin àti àwọn omidan lórílẹ̀‐èdè nàìjíríà kò ṣe ìtẹ́wọ́gbà ẹgbẹ́ náà ẹgbẹ́ àwọn obìnrin tí wọ́n wà lábẹ́ àti bàbá ẹgbẹ́ tí wọ́n pè ní manifesto òun ni wọ́n tẹnumọ́ ìdí pàtàkì tí gbogbo àwọn ìpínlẹ̀ tí wọ́n fi gbọ́dọ̀ ṣe àmúṣẹ́dójú góńgó òfin tó ń ṣe lòdì sí wíwúwa ìpáàlè sí ẹ̀yà obìnrin ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí òun ló mú wá látibẹ̀ ẹ jẹ́ ká lọ sójú òpó Facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ fi máa wù wá ketekete kẹ́ máa fi àwọn kọ́mẹ̀ntì yẹn ṣẹwọ́ síbẹ̀ àwọn tó kí wa ló pọ̀ jù ń bì yìí olúwa fi káyọ̀mí ọpẹ́yẹmí adéṣọlá adéníyì ọ̀jẹ́ kírísíadé ọ̀jẹ́ tọ́lá bọ́lá ti tú àmọ̀ pé olúgbénga olúfẹ́mi àwọn náà kí wa ni adéjọkẹ́ adéyanjú kẹ́hìndé ṣóbùkọ́lá jp àwọn náà kí wa ni ibrahim bolúwatifẹ́ ẹ̀dà olùdarí akọni adékúnmi ayọ̀mí àwọn náà kí wa ni ọmọlára táyọ̀ ẹ jọ̀wọ́ ẹ bá wa bẹ̀ àwọn olóṣèlú wa irú owó tí wọ́n fi ń gba fọ́ọ̀mù ìdíje kí wọ́n fi irú owó bẹ́ẹ̀ sí ètò ẹ̀kọ́ ààbò àti ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè wa ọláwálé oyènúgà kọ́dùrì ọ̀kẹ́ owó ẹni tí ó máa gbé orílẹ̀-èdè nàìjíríà dé ibi gíga ní kí ọlọ́run jẹ́ ó débẹ̀ láòyè olùṣègùn kìlání yusuf ebenezer dada babaláwo fọlùwàkẹ́ wọn kí wa akínọlá saheed ìdẹ̀ra ẹ̀kú ètò oníkànga olúwa yóò wà pẹ̀lú yín ọ̀rọ̀ àwọn olùkọ́ yunifásitì yìí kíjọba àpapọ̀ kí wọ́n jọ̀wọ́ bá wa dá wọn lóhùn Saheed ìdẹ̀ra láti ṣòyọ́ọ̀yè ẹlẹ́mìdébólúẹ̀mí Sakaraya olúbàyọ̀ ta ní gbọ́lá ẹ̀kú ètò ìdílé mélòó ni ààrẹ wá bẹ̀wò nínú àwọn tí agbésùmọ̀mí ṣekú pa inú mi dùn láti gbọ́ pé ìjọba ti ń sanwó fún ẹgbẹ́ ASUU kí ìyanjú tó ṣe sàn án kó lè bá ọ̀rọ̀ fàǹfà láàrin ìjọba àti ẹgbẹ́ asuu òkè ẹ̀ka wọ ẹlòmíì Láńre Ọlákànmí. Eh, okay. eh Eh, wọ́n ní àwọn kan lu gómìnà El-Rufai lọ́gọ̀ ẹnu wípé ó máa ń sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òtítọ́ òun náà la fẹ́ fi káàdì ọpẹ́ pàtàkì lọ́wọ́ Babájídé Ever Blessing àti Mustapha Hussein tá a jọ ṣètò láàárọ̀ ìbákan náà Shukurat àjọwà nínú ilé ẹ pàdé àwọn ikọ̀ míì bó bá tún di lọ́la òkè ọ̀la Friday ẹ pàdé wa èmi àtọ́mú bàbá tíṣà lọ́la láago méje sí aago mẹ́jọ bọ́lá ní sátidé èní friday mo mọ ohun tí mò ń sọ ẹ pàdé wa láago méje sí mẹ́jọ títí dìgbà náà èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè kànga mi dé ó dàbọ̀. ah is this a mistake? what what's that what happened? see oh, i just bought 1,000 naira glow data and instead of the usual i, got 3.9 gigabytes. <laughs> Guy, I swear, that's how I saw you too. I bought 2,000 Naira data yesterday and I got a whopping 9.2 gigabytes. Wow! Glow data is just always bigger. <laughs> yep, and always better. I swear down. <laughs> Babe, why are you removing your SIM? I'm leaving this network and getting a Glow SIM immediately. And I'm not giving you my new number. You're on probation. Why didn't you tell me about this new Glow data plans? Glow new data plans. Always bigger, always better. Ah, <laughs> babe, sorry now. <laughs> yes, get a Glow SIM card today and enjoy bigger, better data on the Glow network. Just dial star 777 hash and choose your plan. And if you link your NIN to your Glow line, up to free free naira bonus awaits you. Glow Unlimited. Fresh One Note 107.9 FM That lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. Mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ẹ̀gbọ́n mi kú déédéé àsìkò yìí orúkọ tèmi ni Ebenezer Ọdúnbàkú láti iléeṣẹ́ Ebenezer Technical Company. lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ibi tí ó ti mú wa bọ̀ ibi tí ó mú wa dé àti ibi tí ó mú wa lọ kì í ṣe mímọ̀ ṣe wa ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni ìlú Abẹ́òkúta la wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló gbé wa gan wá dé ìlú Abẹ́òkúta a fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ará Abẹ́òkúta kẹ́ ẹ jẹ nínú àǹfààní tí àwọn èèyàn ti ń jẹ láti ẹ̀yìn wá nípa ìdánilẹ́kọ̀ọ́ bí a ti lè ṣe búrẹ́dì ní ọ̀nà ìgbàlódé tí owó rẹ̀ ò dẹ̀ gani lára ní kíchìnì tẹ wà yẹn ẹ lè ṣe búrẹ́dì yín bẹ̀ tí ẹ dẹ̀ máa tà síta fún gbogbo èèyàn tí ó dẹ̀ di owó fún yín nínú yàrá kékeré yẹn ẹ lè ṣe búrẹ́dì yín bẹ̀ ní ọ̀nà tí ẹ fẹ́ tí ẹ dẹ̀ máa gbé síta iṣẹ́ búrẹ́dì jẹ́ iṣẹ́ tí òun ó dẹ̀ jẹ́ ọ̀kan nínú iṣẹ́ ọ̀la gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí orílẹ̀-èdè wa ṣe rí ń sìn a nídìí iṣẹ́ tí ó máa pa owó wọlé fún wa ní ojoojúmọ́ ìdí nìyí tí a fi gbé ìdánilẹ́kọ̀ọ́ ìwà kákọ́yín bí a ti lè ṣe búrẹ́dì ní oríṣi ọ̀nà mẹ́wàá ìdánilẹ́kọ̀ọ́ yìí ó dúró lórí bí ẹ ti lè ṣe coconut bread date bread shamawa bread all butter bread tí a ń pè ní bread agége bí a ṣe lè ṣe fruit bread bí a ṣe lè ṣe sanding bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pastries ní oríṣiríṣi ọ̀nà báyìí la ṣe lè ṣe biscuit yogurt tí ó dẹ̀ máa mówó wọlé lójoojúmọ́ tí ẹ̀yin náà yóò dẹ̀ máa jẹ nínú àǹfààní náà ní ojoojúmọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé iṣẹ́ búrẹ́dì jẹ́ ọ̀kan nínú iṣẹ́ tí ò kùtà ó dẹ̀ jẹ́ ọ̀kan nínú iṣẹ́ ọlà ìdí nìyí tí a fi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí wá láti lè jẹ nínú àǹfààní náà ní owó tí ò gani lára nínú kíchìnì yẹn ẹ lè bẹ̀rẹ̀ nínú yàrá kékeré yẹn ẹ lè bẹ̀rẹ̀ tí ni máa produce bread nínú ilé tẹ́ ẹ wò bóyá ó useless yẹn kò useless rárá ẹ lè bẹ̀rẹ̀ tí ni máa produce bread àwọn irinṣẹ́ ìgbàlódé dẹ̀ ti wà tó jẹ́ pé ẹ lè lò ó tí owó rẹ̀ ò dẹ̀ gani lára a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn iléeṣẹ́ tí ó bá wa da òwò pọ̀ tí wọ́n fún wa ní àǹfààní láti kó irinṣẹ́ yìí lẹ̀ fún àwọn tí ó bá wá fún ìdánilẹ́kọ̀ọ́ yìí láti máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ nígbà wo ni a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí ní dédé aago mẹ́sàn-án di aago kan fún àwọn ogún ènìyàn tí ó bá kọ́kọ́ sanwó lónìí a fún wọn ní àǹfààní láti san one thousand owó fọ́ọ̀mù lẹ́yìn náà tí wọ́n bá ń bọ̀ níjọ́ sátọ̀dẹ̀ wọ́n mú five thousand wọn dání lẹ́yìn náà àwọn tó kù eighty thousand ni wọ́n mú dání tí wọ́n bá ń bọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ náà níbo ni a ti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní Totoro post office Totoro jẹ́ ibi tí ó gbajúmọ̀ Totoro yẹn post stop ní post office lẹ́yìn post office yẹn gangan láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ẹ dẹ̀ lè pè wá sí orí nọ́mbà yìí zero nine zero two two nine three zero nine seven two zero nine zero two two nine three zero nine seven two fún ẹ̀yin ogún tí ó bá ní àǹfààní láti pè wá lẹ́yìn ètò yìí ẹ̀yin yẹn ni a fún láǹfààní láti san one one thousand a ó dẹ̀ fún yín ní sheet number yín lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn náà àwọn tó kù eighty thousand ni wọ́n mú dání ní tó bá ń bọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ náà ibi tí a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní Tòtòrò Abẹ́òkúta lẹ́yìn post office ní Tòtòrò tẹ́yìn bá ṣàtidé post office ẹ lè pè wá sórí nọ́mbà yìí zero nine zero two two nine three zero nine seven two a máa retí yín. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbálawa nílùú abẹ́òkúta fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà.